ọ̀dọ́mọkùnrin ọmọ orílẹ̀-èdè yìí kan tó fi òkè òkun ìyẹn ìlú òyìnbó tó fi ṣekúpé Michael Holler ó mà ti gba orí ẹ̀rọ ayélujára lọ bẹ́ẹ̀ ló gba ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti àwọn ẹ̀ṣọ́ ààbò ẹ̀ pẹ̀lú àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ nímọ̀ràn wípé láti àsìkò yìí lọ kí wọ́n ṣe ọ̀rọ̀ ara wọn ní ojúlàlá kan fi ń ṣọ́rí o nítorí pé àwọn alágbára kan lórílẹ̀‐èdè yìí tí inú wọn kò dùn sí bí Bọ́lá Tinubu ṣe di ààrẹ ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alágbára kan lókè òkun tó fẹ́ gbẹ̀mí bàbá náà pàápàá lásìkò tó bá lọ sí òkè òkun nípasẹ̀ májèlé ǹjẹ́ kí ló bí ọ̀rọ̀ tí Michael Ola tú yìí Michael Ola ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lásìkò tí ààrẹ Bọ́lá Tinubu tó rìnrìn àjò àkọ́kọ́ gẹ́gẹ́ bí ààrẹ lọ sí orílẹ̀-èdè France ní ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn ó ló yẹ kó mú ìfura dání kódà ó lóun wò pé gẹ́gẹ́ bí àwọn tó ní ìmọ̀ nípa ètò ààbò pàápàá àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ tó ń tẹ̀lé Tinubu ó ló yẹ kí wọ́n ti wá nǹkan ṣe sí i kí wọ́n ti ronú sórí fídíò náà ìyẹn lásìkò tí Bọ́lá Ahmed Tinubu balẹ̀ sí ìlú Paris lórílẹ̀‐èdè France nínú àlàyé tí Michael Ola ṣe ó ní bẹ́yàn bá lọ wo fídíò bí Tinubu bó ṣe balẹ̀ sí France táwọn òṣìṣẹ́ ìjọba France ń kí i káàbọ̀ ó ní kán lọ wo fídíò náà dáadáa ó ní bí Bọ́lá Tinubu bó ṣe bọ́ọ̀lẹ̀ nínú ẹ̀rọ̀pílẹ̀ẹ̀nì rẹ̀ ìní ẹ̀ṣọ́ ààbò kan inú fún ọmọbìnrin ìyẹn ìyá kan tó fẹ́ kí Bọ́lá Tinubu káàbọ̀ lórúkọ ìjọba France ló fún un ní kinní kan ó ní níṣe lobìnrin náà fi kinní náà sọ́wọ́ tó sì fi gba Bọ́lá Tinubu lọ́wọ́ ó ní bó ṣe fi kinní náà bá Bọ́lá Tinubu lọ́wọ́ tán ó ní ṣe ló máa mú padà tó fún ẹ̀ṣọ́ ààbò tó fún padà ó léléyìí ó jẹ́ ìfurasí ńlá ó ní káwọn èèyàn má rò pé bóyá oògùn tó máa ń fi sọ́wọ́ láti dènà àrùn àti kòkòrò yẹn sanitizer nínú obìnrin náà fi sọ́wọ́ o ó níyẹn kì í ṣe sanitizer ó lẹ́ni tó bá ní ìmọ̀ nípa ọ̀rọ̀ ààbò bíi tòun yóò mọ̀ pé ní tó ṣẹlẹ̀ náà ó yẹ kí àwọn ẹ̀ṣọ́ ààbò Bọ́lá Tinubu kan Michael Ola ní òun fura pé nǹkan tó fi sọ́wọ́ tó fi ba Bọ́lá Tinubu lọ́wọ́ náà ó ṣeé ṣe kó jẹ́ májèlé èyí tó máa ń ṣiṣẹ́ díẹ̀díẹ̀ kódà tó ní ó lè jẹ́ oṣù kan oṣù méjì ni yóò tó parí iṣẹ́ náà ara ó ní lòun fura ó ní ní báyìí tí Bọ́lá Tinubu ti padà sí Nàìjíríà ó ní káwọn dókítà àwọn ẹ̀ṣọ́ ààbò àtàwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ kó tètè bẹ̀rẹ̀ iṣẹ́ ká máa mójútó kó sì rí wípé nǹkan kan kò ṣe é ìyẹn pé ó ṣeé ṣe kó jẹ́ pé májèlé ti wà náà rẹ̀ láti tètè gbà kúrò nínú ààrẹ Mike wá jẹ́ kó di mímọ̀ ó lóun wà lára àwọn tí kò gbà ti Tinubu kódà ó nínú òun kò dùn bó ṣe di ààrẹ tóun kò sì fẹ́ kírú ẹ̀ ṣe ààrẹ Nàìjíríà ṣùgbọ́n tó ní nígbà tó ti wá rí báyìí tí Bọ́lá Tinubu ti dààrẹ òun ò lè la ojú òun sílẹ̀ kí wọ́n wá pọ̀ didi ààrẹ orílẹ̀-èdè yìí nítorí pé yóò sọ orílẹ̀-èdè Nàìjíríà sínú wàhálà inú ìdààmú àti inú ogun ìtólóhùn kò gbàdúrà fún un ṣùgbọ́n o Michael Ola ó ní òun lè fìdí ẹ̀ múlẹ̀ pé àwọn alágbára nàìjíríà ń gbà wọn ti mọ̀ pé bọ́lá tinubu yóò ṣe ọdún mẹ́rin àti àbí ọdún mẹ́jọ ẹ̀ pé ní tí wọ́n ń lépa báyìí ni láti lẹ̀dí àpò pọ̀ àwọn alágbára ilẹ̀ òkè òkun láti fi májèlé pa á tó sì ní láti àsìkò yìí lọ kí tinubu àwọn ẹ̀ṣọ́ ààbò ẹ̀ pàápàá àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ kí wọ́n máa ṣọ́ra dáadáa nígbàkúùgbà tọkùnrin náà tó bá ti jáde lọ ṣiṣẹ́ orílẹ̀ yìí lókè òkun